الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نور رياض الصالحين باب التغليظ باب التغليظ باب التغليظ في تحريم السحر باب التغليظ في تحريم السحر بتي àkòrí ọ̀rọ̀ yìí ni في تحريم السحر للي كوكو تبي mímú للي ìṣe idán léèwọ̀ ṣíṣe idán léèwọ̀ aya àkọ́kọ́ tí alimam Nawawi aya ẹyọkan náà ló fi síbẹ̀ tó mú wá hadith ẹyọkan náà ló fi síbẹ̀ tó ní qala Allahu ta'ala wa ma kafara Sulaymanu walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr kí là ń pè ní sihr tí wọ́n tú sí idán idán tí wọ́n ń sọ bí yàtọ̀ sí à ń pidán pé eh, fún àpẹẹrẹ èèyàn múgi lọ́wọ́ ó dẹyẹ èèyàn mẹ́yẹ lọ́wọ́ ẹyẹ yẹn padà di màálù ìyẹn kọ́ gangan ni wọ́n gbà lérò lákọ̀ọ́kọ́ kì í ṣe pé ìyẹn náà jẹ́ tọ́nu ṣẹ̀ríà o magic tọ́ba ka english ẹ̀ náà magic wọn ó tù sí ìyẹn gbà lérò bí ni àṣàṣì ká máa ṣàṣìyàn ká máa ṣàṣìyàn àlèmọ́ mọ́wá wí mọ́wá sura two aya 102 suratul Baqara ọlọ́run sọ̀rọ̀ àwọn bànú Israel àwọn yahudu ọlọ́run sọ̀rọ̀ wọn bọ̀ ọlọ́run wá ní wàtẹ́bàrú mẹ́tẹ̀tìlú ṣẹ̀yàpínù àìlẹ̀ múlìkì Suleiman kàkà tí wọ́n fi tẹ̀lé tàórẹ́tà sí ànábì Musa tó mú wá àwọn òfin tí ànábì Mùsá tún ti kọ́ wọn ọ̀rọ̀ tọ́lọ̀ ti bá sọ tí wọ́n fi ń ṣèdájọ́ yìí tàórítà gẹ́gẹ́ bó ṣe wà nù iná àzànà òtàọ̀rọ̀ tí ìhùdà wà náà aṣọ tàórítà kalẹ̀ ó ń bẹ́ẹ̀ ìmọ̀nà àti يحكم به النبيون الذين أسلموا للذين هادوا àwọn ànábì ọlọ́run olùgbà àfàfọ́lọ́run làwọn pátápátá wọ́n fi ń ṣèdájọ́ tàríta yẹn fi ń ṣèdájọ́ nílẹ̀ bí náà háájú fún àwọn fi wá lo tàríta yẹn wọ́n wọ́n wá bẹ̀rẹ̀ sí tẹ̀lé nǹkan tí àwọn ṣàyàfín àwọn eléṣù àwọn èṣù alámúlìkì Suleiman tí wọ́n purọ́ rẹ̀ mọ́ wọ́n ṣàfihàn nǹkan tí wọ́n lọ ń tẹ̀lé yẹn sí ìjọba Suleiman pé ànábì Suleiman ló gbélé ìkalẹ̀ fún wa. ọlọ́wà ni wàmá káfàrọ̀ Suleiman. Suleiman ò ṣe kèfèrí ń tiẹ̀ o wàlàkínà ṣàyàpín kàfàrò àmọ́ àwọn ṣàyàpín àwọn èṣù àwọn ni wọ́n ṣe kèfèrí o ibi ìyáàrí kankan fàyọ pé in tí wọ́n sọ yẹn wípé àwọn rí níbi ìjọba Suleiman báwọn rí lọ́wọ́ ànábì Suleiman alayhi salam kúfùrù ní nǹkan yẹn nǹkan yẹn jẹ́ kí ni kúfùrù ìṣe kèfèrí sọ́lọ́mù ní nǹkan yẹn so tàórẹ́tà kátẹ̀lé nígbà yẹn ó ní kí ni àlè iman ẹ̀sì ní pé wà nù ìgbàgbọ́ mùsùlùmí mẹ́fẹ̀ẹ̀fà nígbà tí màlẹ́kà jùlọ ń lọ́wọ́ ànábì fàkùbírì ni a nílè iman sọ fún mi fún mi ní ìrò kí ni jẹ́ ìgbàgbọ́ ànábì ni antuk minabillah kò nígbàgbọ́ nú ọlọ́run wà mẹ́la ìkàtí ì àtàwọn màláíkà wà kùtù bí ì àtàwọn tíra ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tó sọ ni. sọ̀kàkà tí wọ́n wà máa tẹ̀lé tó wà nú tíra yẹn nǹkan mìíràn ni wọ́n ń tẹ̀lé nǹkan tí wọ́n ń tẹ̀lé yẹn kúfúrù ni lọ́lọ́run sọ pé á ń tẹ́ sọ yẹn wà má káfàrọ̀ Suleiman kì í sọ Suleiman kọ́ ló kọ́ yín kò ló wàlàkí ní ṣe àpín káfàrú àwọn èṣù ni wọ́n ṣe kèfèrí àwọn náà ṣe àgbàgbọ́ sọ́nà kí wá ni wọ́n ń ṣe ọlọ́ni yu'allimuna an-nasa as-sihra yu'allimuna an-nasa as-sihra wọ́n bẹ̀rẹ̀ sí í kọ́ àwọn èèyàn ní idán ìyẹn làṣàṣì wọ́n bẹ̀rẹ̀ sí í kọ́ àwọn èèyàn lóògùn nínú nǹkan tí wọ́n ń kọ́ àwọn èèyàn ọlọ́run tọ́ ò tí wọ́n ń kọ́ lọ́dọ̀ àti bí kásà sí èèyàn kórí ẹ̀dá àbíkó ya wùí kásàfihàn kó mọ̀mọ́ tí ń ṣe mọ́ kárọ́kọ àti ìyàwó kásàfìrákù sí wọn ọ̀sán kan òru kan káà méjèèjì yọ àdá ọkọ yọ àdá ìyàwó gbódó àwọn kan bá bá bá ọ́fíìsì ọ̀gá tó yẹ kó sáyìn àbí ó ti kà á pé tí ò yẹ ni wọ́n ti dì í wọ́n ní ad yóò kàn sáyìn tán ni àwọn yẹn ti gbówó jáǹtì wọn. létà rẹ̀ pàṣẹ òun ló ń dẹ̀ sáyẹn kì í signature yín ni kámẹ́rà tún rìkọ́ọ̀dù ẹ̀ ńgbà tí ń sáyẹn ah, yóò àmọ́ òpè òun lè sáyẹn irú nǹkan báyìí gbogbo wa nǹkan báyìí kí dẹ́rẹ́bà máa lọ lọ́nà kó ọkọ̀ lásìdẹ́ǹtì kó parẹ́ àtàwọn oríṣiríṣiríṣiríṣiríṣi kéèyàn jọba àbójoyè ó ṣe kíní kan àtàwọn gọ́ọ̀fúnà wọ̀nyí àṣàṣe oríṣiríṣi àwọn tó du ipò sẹ́nítọ̀ tó du house of rep aṣojúṣòfin àwọn tó di kánsílọ̀ tó di alága kánsù kò já mọ́ òun lọ́wọ́ wà sọ àti pé kò sì ní rí nǹkan kan ṣe rádaràda ní ìṣù throughout ẹ̀ẹ́n business yẹn ìwọ ló já mọ́ lọ́wọ́ ok wọ́n á sọ àti gbogbo owó tó rí níbẹ̀ kò ní fi ṣe nǹkan rí yóò kàn máa wú ìsì ẹ̀mí tó bá ti wá náwó nǹkan ojú ò wálẹ̀ tẹ́lómi bá kú nípò tán ojú ò wá wálẹ̀ ká àwọn tó yẹ kó ń ṣe tó yẹ kó ń ṣe ní ẹ wọn ti sá sí àti àwọn oríṣiríṣi táwọn náà mọ̀ jẹ́ ń pè lásà àti gbogbo ọ̀nà tó lè gbà wá wọ́n sì dìde síyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kínní yẹn ṣíríkù ni ẹ̀bọ ni kúfùrù ni ìṣe kékeré ni. àwọn nǹkan tí wọ́n ń kà yẹn tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn yẹn àwọn wá ní ní tí Suleiman ló nìyẹn nàbí Suleiman ṣe àgbọ́ directly yẹn tààrà tí òrùjú lọ́lọ́run sọ fún wa nù Quran pé òun fún ànábì Suleiman ní agbára láti lè gbóhùn àwọn kíni àwọn ẹranko ìyẹn wà nù sọ́rọ́tù námlì àpẹẹrẹ rẹ̀ wà ń bẹ̀ ìgbà tó wọn àtàwọn ọmọ ogun rẹ̀ ń lọ tí wọ́n dé ibì kan táwọn àwúrèbí pọ̀ ń bẹ̀ à ń tó sọ pé ẹ wọlé o kí Suleiman àtàwọn ọmọ ogun ẹ mọ́tẹ̀yìn pa láìmọ̀ ó dẹ̀ gbọ́ fatata samuel dọ́ọ̀hì kan suleiman wá sí kí ni ó wá rẹ́rìn músẹ́ rọ́bì àwùzíìní àná àṣùkúrò ní mẹ́tàkà làbí àná àmì àlẹ́yà lẹ́sẹ̀kẹsẹ̀ ló wá ń bẹ̀ lọ́n pé ọlọ́run tún fi kọ́ mi fi mọ̀ mí sí an ashkuro ní mẹ́tàkà lẹ́tì àná àmì àlẹ́yà kí n tún lè máa dúpẹ́ sí èkún èdè mo fi ń dúpẹ́ ọ̀rọ̀ sí ìtumọ̀ ọ̀gbà dúpẹ́ sí ìdẹ̀ra tó ṣe fún mi láyà yẹn tún lọ bẹ́ẹ̀ so ó gbóhùn ẹyẹ ó gbóhùn ẹranko Quran tún sọ ìrìn àjò anábì Suleiman tó bá fẹ́ rìnrìn àjò afẹ́gun ó gbèrè ìrìn àjò táwọn aṣẹ̀fẹ́ gbẹ́rù plane afẹ́gun ó gbé òun lọ́nà kò dẹ̀ fẹ́ ro plane ó tún ọlọ́run a sọ pé ó tún ní kápá lórí àwọn àjẹ̀nú àwọn àjẹ̀nú máa ń bá lọ sí ìsàlẹ̀ òkun wọ́n lọ máa bá kó àwọn àlùmọ́ ní ìsàlẹ̀ òkun wá àwọn àlúùlù ok pierre àwọn nǹkan tó wà òkun òkúta ayébíye tó fi ń ṣọlá títí tó fi wá kú ó dúró sórí ọ̀pá àwọn ìjẹ̀nú ń bá ṣe lọ́wọ́ ọmọ ìgbà tọ́pá yẹn tí kòkòrò jẹ́ nsàlẹ̀ tó ṣubú wọ́n tó wọ́n pé á àti olórí àwọn àjẹ́ tó pa àwọn láṣẹ ti kú <laughs> tóbi tí mo ṣàfẹ́ ló ń bẹ̀ náà ni pé gbogbo àwọn nǹkan tí sùlẹ̀ máa wá lò ní agbára yìí tó yẹ kọ́ lọ́run ló fún yìí àwọn kan wá lọ gbé idán dé àwọn ìṣù àwọn ṣẹ̀yàpínì wọ́n wá ń sọ pé agbára tó lónìí ọ̀dọ̀ aláyé táwọn afọ́ńtẹ̀ sírì ṣe lórí ẹ̀ tóbi mélòó kan ṣùgbọ́n ọ̀kan nú ẹ̀ tí mo fẹ́ mú ni pé àwọn èṣù wọ́n lọ rí ìwé talisman táǹpé talisman yẹn tọ́lázìn àwọn ìwé tí wọ́n ti kọ àwọn idán àwọn bẹ́ẹ̀ ṣe máa ṣe yẹn irun abẹ́ obìnrin tí kò tíì mọ ọkùnrin rí ẹwà kẹwa kìíní kan wọn ṣáájú gbogbo ẹ̀pọ̀ bá wọn kọ́ ọ̀pá táàkì bọ́ inú aboyún tó kú toyún tí wọ́n ṣe máa wọ́n oríṣiríṣi bàbá ìwọ́n ta kọ ìrísí bí wọ́n ṣe máa ṣe ẹ̀rọ pé ìwé náà àkáǹtì ó yàtọ̀ sí àkáǹtì ìwòsàn pé dóngóyárò ẹ̀mú ìrì kàṣú kẹsì kẹfò ìyẹn kọ́ là ń sọ oògùn gángan tí wọ́n pè ní abẹnú gọ̀ǹgọ̀ tẹ́yìn ó máa lọ báyìí òtútù ó mú lẹ́sẹ̀kẹsẹ̀ tó wá kọjá yìí gan bá wọ́n wọ́n yàn wọ́n ní wọ́n fi ọ̀nà dé kò ní mọ tó ṣe yóò kàn wọlé yóò lọ kú ni mọ́dà ìlà bá ti sà láàárọ̀ kò lè dọ̀sán tí ń fi kú àwọn oríṣiríṣi báyẹn èèyàn wọlé ọkọ kó má rí nǹkan oṣù rẹ̀ mọ́ láti lọ sọ́nù kò lè rí ọgbẹ́ bá gbé lẹ́fẹ̀ǹsì bá gbé lọ sí ìlú òyìnbó kò ní wá àwọn dókítà ó ní àwọn ah, gbogbo tẹ́ẹ̀sì wọ́n ti ṣe nǹkan tí wọ́n fi ṣe wọ́n ti sọ sínú omi ó ti gbé lọ oríṣiríṣi èèyàn ya ìgbọ́n kan mọ́jú wọ́n tún lọ jù síbi tí wọ́n ti ń dáná iná àwọn olóúnjẹ tí wọ́n kojú tí wọ́n lọ lóúnjẹ ń dáná àrò bí iná yẹn ṣe ń pọ̀ sí wàhálà tó ń tàn yóò mọ̀ pọ̀ sí àwọn ìyẹn wọ́n ti kọ́lẹ̀ ẹ lọ wá bí báyìí níta ẹbí sí ẹ lọ rí mọ́ bí aago ọ̀gẹ̀dẹ̀ ẹ ṣe kinní kan àwọn kan yẹn ẹ wá ọ̀gẹ̀dẹ̀ oníbejì ọmọ ọ̀gẹ̀dẹ̀ oníbejì oríṣiríṣi ìyẹn là ń sọ ó ti lákọ́lẹ̀ àwọn àkáǹtì wọ̀nyí wọ́n gbé e jáde ọ̀nà tí lónìí ọlọ́ni rárá Suleiman lónìí àwọn èṣù wọ́n wá lọ gbẹ́ ibi tí Suleiman jókòó àga ọlá rẹ̀ tó máa ń jókòó ńgbà tó fi jẹ́ ànábí ọlọ́run tó tún jọba yẹn lè ìgbà tó kú wọn wá gbẹ́bẹ̀ wọ́n kàn fà jáde wọn ní ẹ ohun tí Suleiman lóore o ọkàn náà táwọn afa àṣọyìn ẹ máa wo ẹ rí i pé wọ́n tún parẹ́ ìwọ̀n Musa náà ànábì Musa wọ́n ní ìwé kan jẹ́ seven books of Moses seven books of Moses àwọn oríṣiríṣi ní ẹgbẹ́ ń lo àbẹ́là àbẹ́là pupa àbẹ́là dúdú àbẹ́là oríṣiríṣi ẹ̀ bá dé àwọn tó ti ń pa àwọn kìíní yẹn ìwé yẹn ẹlòmíì tó bá ń ti wòlíì lọ tó bá ya wèrè wọn ni lọ ka seven books of Moses ni kìíní yẹn náà wọ́n lẹ̀ mọ́ Kùránì ọ̀rọ̀ Ọlọ́run gangan o ní àwọn àwọn bíi ètò mi rí ṣá seventies wọ̀nyí gbàtà wà ní kéékèèké wọ́n yẹn wọ́n máa sọ wọ́n ní afa yẹn ó ti ka bùkan nínú kùránì tí ò yẹ kó ka orí ẹ̀ dànù àwọn bìkan wà wọn ní kéèyàn fò wọ́n ní wọ́n yé ka sọ́rọ́tù táwọ́bà wọ́n yé pé táwọ́bà ń gbà ẹ̀fún wọn ó ní bàrá wọ́n yé ka sọ́rọ́tù bàrá o ẹ̀ bá ta orí èèyàn ó dàrú ni o sọ́rọ́tù táwọ́bà sọ́rọ́tù táwọ́bà ń sìn mo ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ẹnu àwẹ̀ ń sìn ọdún kẹta rí o àwẹ̀ tó lọ táwọ́bà là ń tú àwẹ̀ tó ṣáájú ètò lọ táwọ́bà là ń tú ọdún yìí ní ìṣe sura táwọ́bà sura náà àyà hundred láti ti mọ tẹ̀síwájú orí wo ló wá dàrú àwọn tó gbọ́ta ló dà lórí àwọn tó ń jáná sí orí wọn wo ló dà ẹni ẹni pé mo fi bísí láì bẹ̀rẹ̀ rẹ ní ọ̀sẹ̀ bá kí orí ẹ̀ dàrú nẹ́ẹ̀sì làwọn èèyàn e ń gbà wọ́n fẹ́ mọ kéwú tó yẹ kí wọ́n mọ̀ lọ́dún méje níjọ́ méje wọn láwọn fẹ́ jẹ ilẹ̀ àmì Wọ́n á lọ gba oríṣiríṣi nǹkan pọ̀ ó jẹ́ wọn á nǹkan wọn pe orúkọ àǹjẹ̀nú àǹjẹ̀nú yọjú sẹ́lómi yóò orí ẹ̀dá nìyí. àkíní kan wà ní o àṣejù wá dúdú Yorùbá ni nígbà yẹn báwọn wà orí àwọn mélòó ti wá dà ń là ń ṣe lọ́wọ́ ní ìsìn àwọn aláǹdà tí fọmọ́ sí ibi jẹ́sí ha Quran tó gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn náà wọ́n sọ sí na náà dáa Quran àjọ ìjọ níbi kan àwọn èké náà ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ọmọ ẹ̀kọ́ oníkẹ́ ọmọ àwọn afá náà sì tún fi ń dẹ́rù bàyàn bàbá tí fi kírun láyé á ní ò mo kàtà lájẹ àdá fọwọ́ rẹ lulẹ̀ mo fi sí orí ẹ̀ ó tó wà ní àdá yóò kàn ní all those things tí ò sí lára gbójú wa kan ti lọ sẹ́yìn fa ẹlẹ́mẹ́rin kùrán kan ní ká o yóò kàn ju àyà kùrán nìkan ní kọ́lá lọ́ọ̀tà ọ̀fọ̀ ní pè lábẹ́ mi. tẹ́lá ti lọ wá fi ọ̀fọ̀ tán lórí ẹwà kùrá nǹkan ló kà. so àwọn nǹkan wọ̀nyẹn o ni wọ́n wá sọ pàmò bí Suleiman ṣe ọlọ́run ní ẹ má dá wọn lóhùn wà má káfàrọ̀ Suleiman talisman ẹran tí ń gbà kan Nàìjíríà máa ń kọ lẹ́tà sí India àwọn èèyàn ń kọ lẹ́tà sí India wọ́n sẹ́ndì òka dáadáa ní ara ní mọ́tí sixty seventy eighty nígbà yẹn o But seventy èmi sì rí sí di eighty téèyàn bá kọ lẹ́tà sí wọn wọn sẹ́ndì ara àwọn tí wọ́n sẹ́ndì òkà sí láti India èyàn ó ba lábẹ́ pílò talisman dáadáa tó bá yá èèyàn lè mọ àárò òkà yẹn yóò kàn dédé disappear wàá lò tó bá fi mí ìsọwọ́ àfẹ́ rí oríṣiríṣi ẹlòmíì ti fi jí owó bàbá ẹ̀ oríṣiríṣi ó ń dé nǹkan kan báwọn yẹn ọlọ́ni kìí ṣe ànábì suleiman ló lò yẹn ọ̀rọ̀ ọlọ́run nílò ọlọ́run fúnra ìlú fún suleiman lágbára alayhi salam sọlọ nítorí náà ká má gbogbo àwọn nǹkan wọ̀nyẹn hmm? hadith tó wá wá lórí ẹ̀ ò ní ànàbí Hurayrata radiyallahu anhu nàbí sí látọ̀dọ̀ ó ní sọ pé wa bù sábò kọ́ọ̀tù ìjìtẹ́nibú àsábúá àlèmùbìkọ́ ẹ jìnà sí àwọn ìjìtẹ́nibú ẹ jìnà sí àwọn apanirun àlèmùbìkọ́ apanirun àsábù méje àwọn ẹ̀ṣẹ̀ apanirun làwọn yẹn kọlu ya Rasulullahi wa ma hunna àwọn tó wà ń bẹ̀ ń jọ́nà náà àwọn sọ̀hábà ní ilé òjíṣẹ́ ọlọ́run kí làwọn nǹkan méje apanirun yìí kọ́ọ́l ànábì wa ni aṣírìkùbìlà àkọ́kọ́ nù ẹbọ ẹbọ ṣíṣe àná mò ń wo kan tí wọ́n ń pè ní ó ti dàgbà bàbá mi ó ní araba awọn awo ilẹ̀ Yorùbá ń sìn Ifáyẹmí ẹlẹ́bùgbọ́n wọ́n ń béèrè ọ̀rọ̀ nípa àwọn ọba ilẹ̀ yoruba wá ń ṣàlàyé àṣà bó ṣe ń ṣe láyé jọ nǹkan ìgbà míì wọ́n máa ń sọ̀rọ̀ ẹbọ náà pọ́nbélé àwọn nǹkan tí wọ́n ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àti pẹ̀rẹ̀sọ Wándé Abímbọ́lá lọ́yọ̀ọ́ òun náà ti jẹ́ bí ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì rí láyé of àwọn ìyẹn nǹkan ti kún tiẹ̀ òun wà ní Èkìtì professor ni professor geology ẹ̀ẹ́ lọ lórí àwọn ìyẹn máa ń propagate ẹ̀yin tẹ́ mọ́ ń gbọ́ program kan nígbà kan kùránì lọ́tún bíbélì lósì ìfàmù kíọkíọ tàbí bíbélì lọ́tún kùránì lósì ìfàmù kíọkíọ tá ló ń ṣe program nígbà àdìtú olúdọ́là ìjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ program yẹn ó máa ń bọ́ síta ìdẹ́mi bá ń lọ lé kí ó máa máa gbọ́ lọ́nu mọ́tò wọ́n sọ fáwọn èèyàn pé ibi tọkùnrin yóò padà lọ lóhun tó ń ṣe yẹn ó rọ́ǹkì kò bá ṣẹ̀rí àwọn pààlẹ́ yóò ṣe máa fi ó ní kankan náà ní ifá àti bíbélì àti kùránì kankan wọ́n jọ ń sọ á ju àwọn ẹsẹ̀ fámi yóò wá dàbí pé wọ́n ń sàlù àlá lè sọ pé mo wá pàà mi ọ̀tún mo ya pàà mi ò sí mo ṣe kí nìkan yé ní kankan náà ẹbọ ni ó padà sí ìjọ kan ni mo kàn gbọ́ tó lóun fẹ́ ṣe ògùn àjọbọ tó ń fẹ́ wọnú kìíní ògún lọ fún ìjọ mélòó ṣé wọ́n sì ń ṣe program náà dìde àáfàá mi ò kọ́ lù báyìí ẹ kú iṣẹ́ ọpọlọ yóò bá máa pọ̀fọ̀ yóò tún máa kí ẹsẹ̀ fá àáfàá fà òun ni yóò tún máa polówó rẹ̀ èmi ni àáfàá wọ́n pọ̀ lẹ́kìtì àwọn àáfàá mi ẹ kú rí ẹ kú iṣẹ́ ọpọlọ kí a máa sọ̀rọ̀ ifá gbogbo àwọn kan ẹ ṣírí kò ní o apanirun ni.

àwọn èṣù ló bẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ fún wọn ní nǹkan tí wọ́n ní kó ṣe hmm? lọ sànù wa wọ́kọ́tù nẹ́fsì láti harọ́mọ lọ́hùn ìlàbìlà ẹ̀mí tọ́lọ́ ń ṣe léwọ́ pa àgbọ́dọ̀ pa kéèyàn máa pa àfi pẹ̀lú ẹ̀tọ́ yẹn pé ẹ̀mí ọmọ èèyàn ìwọ ni èèyàn ò lè pa àyàfi tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ń bẹ̀ táwọn ẹbí sì sọ fún wa sọ̀rọ̀ máa ń lọ sọ ànáfsù bí nẹ́fsì olóògbájúmọ́jù ànáfsù bìnáfsù ẹ bá pààyàn kí èsì péjọba ló ní kó pa lẹ́yìn táwọn adájọ́ ti dájọ́ pé ikú tọ́sẹ̀ nìyẹn a sì rí ẹ̀rí kọ́pùlù ámdì ni ó mọ̀ọ́mọ̀ pa ni àwọn ará ilé ẹni tí wọ́n pa yẹn tí ogún ẹ̀tọ́ sí àwọn ògbówó ẹ̀jẹ̀ àwọn òṣìṣẹ́ àmójúkúrò fún kí wọ́n pa òun náà wọ́n pa ní mo rò bó ti yé àtàwọn míì tó lè jẹ́ kí wọ́n pààyàn wá ákìlù rìbá owó èlé jíjẹ òun làwọn kan fi ń ṣiṣẹ́ ò lówó lọ sọ́dọ̀ ẹni báyìí lọ lágbájá èlé ló ní òun kan sixty thousand péré ni hundred thousand ló fi san padà o kí ló ní tó fẹ́ fi dúró ẹ̀rọ ata wọ́n gbé kalẹ̀ èló ló wá five hundred thousand mo béèrè five million wọ́n fún kí ló fẹ́ fi dó ilẹ̀ ìwé ilẹ̀ rẹ́dà ó gbé ẹ̀ àwọn tó burú náà rọ̀ ṣe yìí àwọn míì nu ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún wá lọ máa ń sàfí ẹni tó wá yáwó yẹn kó má rówó yẹn san ẹ̀mọ̀ nǹkan dúkìá tó fi sílẹ̀ yẹn tó fi dógò tó fi dó yẹn ó ju owó yẹn lọ wọ́n wá wò ó pàǹtí lẹ́gbẹ́ times five ten times ten ten anyway wọ́n á lọ máa sàfi kó mọ́tò rówó yẹn san yóò àwọn ṣe wàhálà ṣe wàhálà títí tí táàmì bá ti kọjá ká ní àná ní táàmì yẹn kọjá tó bá gbówó dé lónìí wọn ò gbà mọ́ dúkìá yẹn wọ́n ti mú lọ. ẹ̀ pé wọ́n máa ní dúkìá gan oríṣiríṣi ilẹ̀ gan kan ìyẹn ń tiẹ̀ ẹ̀ṣẹ̀ apanirun kàbí ìrọ̀túnmínà kàbáìrì wàá kìlú mẹ́lìlì yatim yìí máa jẹ owó ọmọ òrukàn àwọn ọlọ́mọ òrukàn ọmọ tí bàbá rẹ̀ ti kú àwọn yẹn bàbá ẹ̀ ìlú èkó ló wà ó ní properties gbogbo ìwé ilẹ̀ ìwé ilé oríṣiríṣi ìwọ ló wà lọ́wọ́ ẹ̀ bàbá ọmọ yẹn wá kú wá ní wàá máa ran school àwọn èèyàn wá ń ṣàdúrà fún ọ gẹ̀kìnní kan bẹ́ẹ̀ ni gbogbo property bàbá ẹ̀wọ́ ẹ̀ ló wà ó reveal ẹ̀ òjò ọmọ yẹn ó mọ̀ ó dàgbà ọmọ yẹn tí wọ́n máa ń kí ẹ̀ dábì ẹ̀ ṣe ìgbàgbà gbòǹgbò ní àmà ah, yẹn ọ̀rẹ́ gidi ni olùpadà rán àwọn ọmọ yẹn ní skul ṣe gbogbo nǹkan tó dáa fún billions bàbá ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àti wọ́n jọ ṣe business bí àwọn fi bí five hundred million àbí one billion invest owó kan dé jaburata àwọn èèyàn ò dẹ̀mọ̀ fóun àti bàbá wọn jọ ìfẹ́sì tó wá ń ṣe dáadáa ó tẹ̀ tún fẹ́ ìyá wọn àwọn àfáà tí wọ́n ń ṣe àbí àwọn pé ah, àfáà ẹ̀ ní imán ó tún fẹ́ ìyá wọn yẹn <laughs> títí tó fi kú ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ ńlá ni o àbí lọ́dọ̀ tí wọ́n ń bí oko pàápàá oko kòkó kòkó ọ̀pẹ tó wá ju bàbá wọn lẹ́jọ́ lóko ìwọ ló máa là gbàdúrà bá kú àwọn mi ò ní wá ọ òun kàn mú bàbá yín mọ́ra ni kò lóko kankan o òun fi ń ṣàánú ẹ̀ ni àbó sọ fún ipò lóko àwọn ní kò lóko ìgbàgbẹ́ lónìí náà kò ní sọ ohun tó wà láàrin wọn àtọ̀rẹ́ wọ́n ti sún mọ́ra wọn kò lóko àwọn bá padà wọn lọ sọ àwọn ọmọ yẹn tó ń ti wheelbarrow ń ti wheelbarrow bàbá yẹn tí ẹ tún dé lákòókò ńgbà tó ń já kòkó nínú mọ́tò báàgì báàgì àwọn ọmọ yẹn ló tún bá fi wheelbarrow kò òkú bàbá àwọn ẹ̀dẹ̀ àwọn míì ó shift àlà wọ́n sún àlà síwájú so òkú bàbá àwọn wọn ó kàn gé sí méjì ó ní àlà rè ìgbà tán láwọn ó ṣe bàbá yẹn jẹ tí wọ́n á gbé kaṣú sẹ́yìn pé lóko ẹjọ́ àmọ̀ kòkó tẹ́yìn bá gbé iṣu èèyàn máa ń gbin ẹ̀gẹ́ ní àlà èèyàn tó wá gbin sáàárín èèyàn fi là bàbá yẹn wá gbin kaṣú àbó gbin gí kan sáàárín ẹ̀ ní hmm, oníṣẹ́ iná rí tó aláwà àti ẹ̀mí <laughs> ìmùnẹ́bí tí tó okó èkejì fún ọlọ́run ṣáàṣàánú wa ọlọ́run kó láwà ń bẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe yi ọlọ́run kó yí wọn lọ́kàn padà àtàwálì ogun léèyàn ó burú gan wà kọ́ọ̀pù lè mọ́ sọ̀nà ti lè mọ́ mìnà ti irú àdísì yìí tí mo kà í sí wọ́n máa ń lo àkókò ara mu àtàwọn báńbì àtúnjẹ́ muslim ní wọn tó jẹ́ àfà wọ́n wá kà fún wọn pé sábà ti lọ fún operation ẹni tó bá padà iná náà ló ń padà sí o jẹ́kiri operation wo ni wọ́n ń lọ wọ́n fẹ́ lọ fọ́ bank wọ́n fẹ́ lọ sọ nọ́ọ̀sì wọ́n fẹ́ lọ pààyàn wọ́n fẹ́ lọ díyàn sí ọ̀tọ̀ ni jẹ́ ń sọ bí jihad tẹ̀sí ni o lábẹ́ ẹni tó jẹ́ Amirul Mu'minin Khalifa tó nílùú tiẹ̀ tó láṣẹ ìgbà tánàbí wà Mẹ́kà ìjẹ́ gbọ́pá nàbí kó àwọn èèyàn kan sẹ́yìn àwọn agbákìrì mọ́rù fún àlè wọ́n wá dọ́gbọ́n lọ ń pa àwọn pìpì wọn kó kan wọn wọ́n lọ di tẹ́rọ̀ sí ẹ̀ pé ọ̀hún yẹn ó dẹ̀ rọrùn lẹ̀ alárúbáwá pákà lọ dúró sáwọn àárín òkè kan ni ẹgbọ́n bá ànábì lérí ànábì kò mọ́ta ìgbà tó dẹ̀bí màdínà ó ti dìlú ó ti di president ó ti dẹ́dọ̀ ó ṣìgùn bẹ́ẹ̀ ṣègbè kéèyàn lọ dúró sínú ìlú sínú àwọn ìbáṣe mọ́ta kan ṣẹmọ pààyàn tẹ̀tún sákò bẹ́ẹ̀ kan tó dé tó ti sá lọ bìkan kì í ṣe tíṣẹ̀ rí à ń sọ nìyẹn o. wàkọ́pù lìmọ́ sọ̀nà tìlìmọ́ mìíràn tìlẹ̀gọ́ọ̀fìlà ìyẹn ló kẹ́yìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìdádàparọ́ mọ́ àwọn abilékọ obìnrin tàbí adélébọ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí ọkàn wọn mọ́ tọ̀fìlà ọkàn kí ni irọ́ tí wọ́n pamọ́ wọn iná ìṣìná irọ́ ìṣìná jẹ́ obìnrin alágbèrè ní ọ̀ onípanṣágà nìjàre sẹ́mọ̀ pàápàá ó rọrùn lọ́dọ̀ wa ń bí láti purọ́ mọ́bìnrin abilékọ sẹ́mọ̀dí àwọn obìnrin yẹn máa ń ṣòwò ṣe bá jẹ ṣe ayé íńtánẹ́ẹ̀tì tó dé tọ́pọ̀lọpọ̀ travel mu ẹgbà tẹ́lẹ̀ mi ń travel lọ sí pátéjì wọn máa ń sábà lọ pátéjì níkàrẹ́ tí wọ́n bá ti kó nǹkan kan lọ wọ́n á ra ẹja gbígbẹ bọ̀ wọ́n á ra ẹ̀gúsí òróró ẹ̀pà kankan bẹ́yìn tó lè yẹn bá ti lọ ní kò lọ pátéjì kankan dráìfà ló gbé lọ dráìfà ló gbé lọ alẹ́ ẹ ní ẹ mọ̀ kọ́ àwọn tó máa ń travel dáadáa tẹ bá notice wọn the six driver ti wá síta wọn pápápápápá wọn àmà kan olóró ńlọrọ kò rí nǹkan kan wà fún ẹni tó lọ sin owó mo ti sọ rí mọ́ọ̀kì yìí o ṣe pé ẹlòmíì tẹ́ ẹ̀ bá jí ká mọ́lé tẹ́ ẹ̀ bá jí ká mọ ilé rẹ̀ báyìí ẹ̀ lè rówó yín gbà àti lọ wúmà yẹn ti lọ jókòó bẹ̀ láago mẹ́rin ìgbà tó wá jí káwọn ẹbí yẹn jáde five owó òun náà wá ń lọ bó ṣe jáde tí làwọn ní ibi tó sùn mọ́jú nù láàlè ló sùn mọ́jú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mùsùlùmí máa ń sá fún o ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ apárun ni kọ́pùlì mọ̀sídẹ́ẹ̀sì lóbìnrin yẹn lọ sí owó ẹ̀ torí àwọn àṣà wa ń bì àtàwọn ìṣesí wa kan èèyàn lè máa mú pé mú òjò máìná tí ó sì òjò sì yàtọ̀ sáìná tí ò bá ṣọ́ra nípa àwọn obìnrin àbáwọn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì àwọn gan máa ń sọ gbogbo àyí ọlọ́pàá obìnrin tó bá ti gbaṣẹ́ òun àtọkọ ẹ̀ gbaṣẹ́ òun ti lókùn mẹ́ta ọkọ ò tí lókùn kankan ó ti sáàfù ọ̀gá yàrá ìyàwó yẹn nc e ló fi bẹ̀rẹ̀ ọlọ́pàá ọkọ̀ school sars ló fi bẹ̀rẹ̀ báwo ni òṣè ní gbokùn ṣáájú ọkọ ẹ̀ tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ ìjọba mo mọ̀ woman kan ó di principal ọkọ ẹ̀ ò di principal tó fi rìtáyà but woman yẹn ti ní master woman yẹn ó ti ní master ọkọ ò ní ó ń ṣẹlẹ̀ náà ní yunifásitì ìyàwó di prof ọkọ ò ní prof nígbà tó kọ ọkọ pépà tíyàwó ń gbọ́. bó ṣe rí náà sọ lómi ó kàn dédé kí ẹ ṣe pé kò sí o àwọn kìíní yẹn rí bẹ́ẹ̀ o but ṣe pé kéèyàn kàn dédé lọ máa ń sọ ṣẹ̀rí àdán tí ẹ gbà láàyè ká máa ń sọ gan ẹ̀ṣẹ̀ nítorí tí wọ́n bá mú èèyàn èèyàn jẹ gba èṣù torí wọ́n béèrè àwọn ẹlẹ́rìí nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n gorí ẹ̀ ẹ̀yin tẹ́ rí ọkùnrin yẹn lórí ẹ̀ ẹ sọ kí ni yẹn dẹ̀ ní ẹlòmíràn kófin yẹn ó jẹ́ kí ṣùgbọ́n gbalẹ̀ rárá o torí pé ìjìyà ṣìnà ga ó dàbí ìgbéyàwó ni ṣàgbédà kejì ẹ̀ ní ìzìnà tí ìgbéyàwó bá wá nira ṣé ìzìnà ò ní pọ̀ láwùjọ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ìṣẹ̀ríà Islam ṣe ìgbéyàwó ní fúfú yẹ ló àwa èèyàn ti mú ní líle o ó dà kí ìzìnà má pọ̀ sọlọ́ ó ṣàánú wa ẹ jẹ́ àdáadúró bẹ̀rẹ̀ ọjọ́ ti lọ àbí Allah subhanahu wa ta'ala kó fún wa lágbòóyọ̀ rẹ̀ ṣùgbọ́n ibi tá a fẹ́ lò ń bẹ̀ ní àfẹ́hìn ìdán ọ̀dọ̀ bá ti fọ yín sí ilé ike ó tọ́ yín bá ti dé the first thing ọmọ tó bá lọ ilé ike tí bá dé àmúdó ní òkọ̀kọ́kọ́ ẹ̀kan láwọn obìnrin tí wọ́n á máa sun lé ẹ̀ gbádìgbádì ìgbà wọ́n lọ wá ìbẹ́pẹ káàkiri àtòkà àtàtàrí ọmọ máa gbẹ́ gbòǹgbò ìgbẹ́fẹ́ lọ kó sí rẹ ọjọ́ keje kó lọ yán wọ́n gbáàdì obìnrin káàkiri àti oríṣiríṣi ẹlẹ́ẹ̀kejì àgádágodo ni kó máa ti jẹnẹrétọ̀ ẹ kì í tẹ̀ títí ẹ fà púrúrú kò ní ṣiṣẹ́ ìyá aláta tó ń dami ata sí lára tí ó mọ̀ tó ní èyí mọ́bìnú àfáà kínní kan mi yóò fa jẹnẹrétọ̀ yẹn tì wọ́n ti tì àgádágodo ni ó wà kí àbáwọn kan ń ṣe patí lálẹ́ àwọn bẹ́ẹ̀sì yẹn ò jú báyìí gbogbo orin jẹ́ orin wọn ni ó nọ́ọ̀kì. àgádágodo ni àwọn míì máa ń ṣe inú àwọn dráìvà tí tọ́ọ̀nù bá kan tọ́ọ̀nù tí kan wá pé tọ́ọ̀nù yóò lè kàn lónìí ẹni tí tọ́ọ̀nù kan yẹn yóò ti ẹ́ńjìnì ẹ̀ pa ni náà gbé mẹkáníìkì wá kò lè yẹn ní ah, wọ́n ní wọ́n kàn torúkọ ẹni ń kóró máa bọ̀ wá kó lọ tó bá ti lọ mọ́tò yóò ṣiṣẹ́ yóò ṣì padà àwọn àgádágodo sẹ́ẹ̀rù kò bá ọlọ́run ṣàánú wa wọ́n ti wá bẹ́ẹ̀ o ọ́fíìsì náà wọ́n ń para wọn o pàápàá mínísítì yẹn ò kó wọ́pọ̀ ní iṣẹ́ tíṣà torí tó bá pa píríncípà wájú ẹ̀ pé o di píríncípà ò jẹ́ ń bẹ̀ yẹn ó lè jẹ́ bòmí wọn ò gbé tó kí ló fẹ́ pa promotion dẹ̀ regular ẹ̀ẹ́dùn ní mínísítì sí ẹ̀yìn mẹ́jọ lè jẹ́ dàrẹ́tọ̀ ẹnìkan péré ló fẹ́ ti eh, psc àbíkẹ́ jẹ́ deputy director nìkan ni ọ̀nà bá ti ń lọ kálukú tilẹ̀kùn ọ́fíìsì ẹ̀ ni o lè ní kí ẹmú nínú àsìkò ní mínísírì kẹ́nìkan lọ mú láyé ó tẹ̀ ní mú kù gan tó wọ́n ti bọ́ gbọ́n nǹkan sí kó tó lè yẹn ni òfin ṣe tíṣà bó o mú bí tíṣà mú nínú àsìkò ó mú òǹkà ò mú kù sórí tébù tó bá dé yóò wá mú yókù kò tẹ́ sí ògbọ̀n kankan sí kílẹ̀ ń dùn you are level six and ah, level kini ọ̀yẹ́ jọ promote the next three so ministry yẹn bí ẹ wọ́ wọ́n bá yẹn dáadáa sáwọn olóṣèlú àgbàlá wípé kándídéètì yìí kò sọgbọ́n ẹ̀ oní òun èyí ẹ̀kàn déédéé gbọ́ kó láńfídẹ́ẹ̀lì tàbó kàn déédéé orí kankan ń fọ kàn sí wọ́n sàkú torí pé kò sí ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe fún un kò sí yóò kàn pariwo eré eré eré tán ta ló fẹ́ mú ta ló fẹ́ ààrẹ ọlọ́run tànù wa ṣùgbọ́n kí ní ẹ̀ ọba múnú ìṣẹ̀lẹ̀ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ló fi jẹ́ ká mọ́ ṣe àkáàrù lójoojúmọ́ ká mọ́ ṣe àkáàrù ká mọ́ ṣe àkáàrù kódà wọ́n jà sí mọ̀mẹ́ tó wá bọ́ sí mọ̀ fó ní bó ṣe rùkù aláàgbàbà ìgbẹ́kàn jáde ń jẹ fọ́rọ̀ ọ̀tọ̀ ní ìgbẹ́ jẹ̀díjẹ̀dí o ṣẹ̀gbẹ́gbà mi kínkín ó ló jáde gidi ní fọ́rọ̀rọ̀rọ̀ ó ní kò kírun yẹn mọ́ fò dànù òun ò sẹ́nu ẹ̀dá yóò kàn máa po tọ́ lórí yútúbà ni ààrẹ ààrẹ àwùjọ ẹgbẹ́ kò ní rí wù àbí kan ní wọ́n wà níbi jẹ́ fi ń ṣàdúrà wọ́n á ní kan ké yútúbà ó wá sáré mu kò ní rí ké yóò á máa jẹ́ àìjẹ́ ní wọ́n ti torí pé mọ́ tàgbà mọ́lẹ̀ ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá ìkírun fún wa ẹ̀yin ni bàbá wa ìkírun fún wa tó lọ mí bà rí kó gan sílẹ̀ tó gbogbo àwọn kí ni ẹ ti ń pẹ̀lú dáwà súnà wà láòdì lọ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí ó ní lọ́wọ́ gan fọ́ ọmọ wọn mọ́ kódà ìlú ní ìdíje gbogbo ẹ̀dà tó àwọn ọmọ yìí àwọn eléyìí ó dáyé àbí àṣẹ títà àbáṣẹ títà oríṣiríṣi gbogbo kí ni ìyọ̀nba mú Allahumma hasin akibata yóò. Ṣọgbọ́n àlùmọ̀ tí ó ọlọ́run fún wa ní ọgbọ́n ọlọ́run fún wa ní ìmọ̀ ọlọ́run fún wa ní òye ọlọ́run fún wa ní làákàyè tẹ́ ń gbọ́rọ̀ mi ọlọ́run wá sọ pé ibi tẹ́ ẹ bá lò sí òun ni ó júwe ibi tẹ́ padà dé sí lọ́dọ̀ ènìyàn náà tẹ́ bá lò síbi dáadáa ẹ wà lè jẹun tẹ́ bá lò síbàkejì ẹ wọ̀ náà ṣe wá rí idán àwọn oògùn yẹn kùránì làmọ́lẹ̀ yìí pé èṣù ló kọ́ àwọn èèyàn ó ní mo kà gangan náà ayà lónìí pé واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا àwọn èṣù ló ń kọ́ wọn àwọn àjẹ̀nú ló ń kọ́ wọn ẹ gbọ́ pé àjà máa ń gbé àwọn èèyàn láyé jọ̀hún ní tó bá gbọ́ lẹ́nu yín àjà ìfẹ́lómi bá dé báyìí oríṣiríṣi ogun oríṣiríṣi àwọn àjẹ̀nú ó wà náà láyé ànábì láyé Umar ibn Khattab kọ̀dí ọlọ́ta láàrin ẹnìkan wọ́n wá tì wọ́n wá tì ti tẹ̀lé àwọn àjẹm ó ń gọ̀ ọ̀mọ̀ ó pẹ́ gidi kó tó dé yíyá tó ẹ̀ torí ìyàwó ẹ̀ ẹlòmíì ti fẹ́ ogún ẹ̀ wọ́n ti kó tó dé àwọn àjẹm ló ń tẹ̀lé lọ mọ̀ bọ̀kí tún fi gbogbo yín lọ báyìí ẹnìkan wá gba ọ̀nà bí kan ó tẹ̀lé lè jáǹjẹ̀ ọ̀nà ló tẹ̀lé lọ máa wà sí ọ̀nà orí ìsọ̀nà so àwọn àjẹ̀nú wà dáadáa àwọn àjẹ̀nú kèsè rí wọ́n máa ń kọ́ àwọn èèyàn lóògùn gidi ẹ̀rọ àwọn babaláwo gidi ń jọ àwọn olóògùn gidi wọ́n lọ nú gbó wọ́n lọ pe àwọn ajé wọ́n pe ìpèsè oríṣiríṣi wọ́n kó wọn kalẹ̀ wọ́n á máa kọ ní ọ̀fọ̀ tó máa pè kò máa sọ wípé ẹ̀ kíní kí máa wí pé kìníkan kìníkan ní ṣe kìníkan kìníkan kìníkan wọ́n ó kọ tó bá déta yóò rántí tó bá fẹ́ gbàgbé wọ́n rán létí kódà ńlẹ̀ Yorùbá nínú àwọn ìtàn tá a ti gbọ́ tèmi ò fojú rí àwọn àjànú àwọn olùgbò àwọn olóòdàn àwọn egbére àwọn oríṣiríṣi tí Yorùbá ń pè wọ́n yẹn wọ́n máa ń kọ́ àwọn èèyàn lóògùn dáadáa ògùn burúkú wọ́n bá ń du ọba tẹ́lómi orin lọ tẹ́ẹ̀ní rí mọ́ yóò rìn lọrin lọ́ní jọba dùgbé léyìí ọba ọfẹ́ jọba ìwọ́ àdọ́rámirámi láàrin àyàbọ̀ rẹ̀ so àwọn èṣù ló ń kọ́ àwọn èèyàn bí kùránì ṣe sọ yóò á lè mú nànà sá sèhìrọ̀ wọ́n ń kọ́ àwọn èèyàn ní ìdán ó ṣe rí ìyẹn bàbá ẹjọ́ kí n máa lọ lé mo fẹ́ lọ bí iṣẹ́ kí n máa lọ sáyìn ẹ̀ pé kìíní náà ara pọ́blẹ́mù àwa tíṣà náà nìyẹn ká dé iṣẹ́ láago méje mẹ́jọ ká kọ seven thirty <laughs> and this is seven ten so mi ìfẹ́ ṣe bẹ́ẹ̀ aláwọ̀má sí náà kí bá ta náà sílé ìmúrí kò bí ha wọ́n á kí kì máa náà wà fún àdàrọ̀ já àti náà sàbẹ̀tìnà wọ́n á jírí náà nínú kì sí ìdí àmì àdáàbì àkírọ̀ rahmatika ya rahman rahimin wa ya karman muhammadin wa sallallahu ala nabiyyina wa ala alihi wa